موجد بلغ النبي صلى الله عليه وسلم أن رجلا من أصحابه عرف رجلان الله عن نور عن نور ثم ثم يكن له مال غيره فبعث رسول الله صلى الله عليه وسلم بثمانمائة درهم ثم أرسل بثمنه إليه الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدكف الوباوة أترى لكم إكيولون أتيانور قبا النبوة محمد صلى الله عليه وسلم أجبوب وراء النبي أتوى صحابي النبي أتبوب بنجم بنتلي sunna nabuwa muhammadu sallallahu alayhi wa sallam tí ó fi dìjọ alkiyama olùwàmásá kàwá náà kúnú wa o amin. kitabul itqi ọ̀rọ̀ nípa ìbọ́ okùn lọ́rùn ẹ̀rú òun ni hadithu tí a fi bẹ̀rẹ̀ dárúsù òní insha Allah ta'ala. àmọ́ ká tó ké hadithu alákọ̀ọ́kọ́ nínú kìtàbù ẹ̀kọ́ yìí ọ̀yà sàlàyé fúnra wa díẹ̀ kí là ń pè lẹ́rú kí sì ní túmọ̀ kábọ́kùn lọ́rùn ẹ̀rú pàtàkì jùlọ ní títorí àwọn àtìgbọ́ kan tí àwọn míì ti ọ̀rọ̀ ẹ̀rú gbọ́ tí wọ́n wá ń fẹ́ máa gbé dájọ́ ẹni tí èsẹ̀rú lórí ẹni tí ìdájọ́ ẹrú ẹ̀ṣẹ̀ mo lọ ẹ̀ṣẹ̀ mo lọ bìtú kan mẹ́. mo ní ìdájọ́ tí ń bẹ fún ẹrú tá a wá fẹ́ máa lò ó lórí ẹni tí kìí ṣe ẹrú torí eléyìí ó ṣe pàtàkì bàbá ní ẹrú ẹrú ìtumọ̀ rẹ̀ ní abdun aw ama ìyẹn ni pé ẹrú lọ́kùnrin àbẹ̀rú lóbìnrin gbogbo wa náà lẹ́rú ọlọ́run àmọ́ gẹ́gẹ́ bí àdámọ́ ọmọ èèyàn nínú wa ọmọ èèyàn tí ó ṣe pé ní ó ti wà sí ìsìláàmù ó tó dé ká nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam ó tó dé torí ìsìláàmù kọ́ ló introduce ẹ̀ máa mú yàn lẹ́rú o a gbọ́dọ̀ clear ilé yìí náà kìí ṣe ìsìláàmù gbẹ́bárí ìsìláàmù tí ń bá ń sọ̀rọ̀ nípa ìbọ́kùn lọ́rùn ẹrú ìsìláàmù lọ́wọ́ sọ fún wa pé ọmọ èèyàn ọmọ ọmọ ẹgbẹ́ rẹ̀ sìn kódà òun là fi ń rí kìtàbù alẹ́ ẹ̀sìn pé bó o là á ṣe yọ okùn ẹrú kúrò lọ́rùn èèyàn báwọn èèyàn bá lójú ogun ọ̀nà kan tí wọ́n fi mú ẹrú nù bí àwọn àjọ méjì àbílù méjì bí wọ́n bá pàdé lójú ogun gbogbo ẹni tí ọba ṣe pé òun kú sójú ogun ọ̀rọ̀ tiẹ̀ ti parí síbẹ̀ àmọ́ àwọn kan wá ń bẹ tó ṣe pé ní wọ́n borí wọn lógun àmẹ́mìí ti ọ̀gbọ́. yọ wàá di pé àwọn tí ó borí wọn wọn wọn pọ̀ lọ lé pẹ̀lú nǹkan ilé wọn àwọn ìpìlẹ̀ ẹrú nù lójú ogun òun là ń pè ní òun là ń pè lẹ́rú gbogbo ẹ̀yà èdè ọmọ láti tí wọ́n ti wá mọ̀ ni pé ni wọ́n níjọ wọn bá ti wá kó wọn lẹ́rú yìí wọ́n máa lò wọ́n ń lo kíni nílò property ìyẹn ni pé wọ́n di nǹkan ní téèyàn lè gbé lọ ọjà pé èèlò lẹ́ẹ̀ tà èèlò lẹ́ẹ̀ rà ìtumọ̀ tí ń jẹ́rú nù ló fi jẹ́ pé ọ̀nà kejì tí a fi lè pé èèyàn lẹ́rú tí wọ́n pe ẹrú rẹ̀ ní òun ni pé mi ò kó lẹ́rú lójú ogun o àmẹ́ni ó ní ọ̀tà fún mi mọ́ ní iye tó lóun ọ̀tà ọ̀dọ̀nà mélòó ọ̀dọ̀nà méjì ọ̀nà kẹta òun ẹni ọba ẹrú tiẹ̀ ni ọba ni mo bùn ọ gẹ́gẹ́ bí a ti ni wọ́n máa ń lo ẹrú nílò kíni nílò nǹkan ní nílò dúkìá gẹ́gẹ́ bí èèyàn ti lè mú un tó wù nínú dúkìá rẹ̀ jọ pé mo bùn ọ wọ́n á máa bùn lẹ́rú náà. kódà ńbẹ nínú ìtàn nínú sọ́rọ́tún nàbí yìí sallallahu alayhi wa sallam zayidu tọ́lọ̀ ń dákọ̀ ọ́nà alukur'an kẹrìm sọ̀hábì anabi ni falamma qada zayidu minhu watara zawajna kaha zayidu yìí òun ni wọ́n máa ń pè ní zayidu ibnu muhammad sallallahu alayhi wa sallam kò bí wọ́n kó zayidu lẹ́rú láti ìlú wọn lójú ogun ni ntí mo fẹ́ lò ń bẹ̀yẹn lọ ọ̀nà téèyàn máa fi lẹ́rú ọ̀nà kẹta ni kí wọ́n mú yàn ìtàn fi yé wa pé anabi kò ní zayidu ìyá ńlá wa khadija lónìí radiyallahu ta'ala anha khadija sì gun ọkọ rẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam òun ló fi di pé zayidu di ẹrú anabi sallallahu alaihi wa sallam kótó wa di pé anabi sọ̀ọ́dọ̀mọlúàbí ìtumọ̀ sọ̀ọ́dọ̀mọlúàbí náà náà alẹ́ ẹ̀sìnkù ọgbọ́ òkun ẹrú kúrò ní ọ̀rùn rẹ̀. nínú tá a fi mọ̀ pé islam kọ́ ló introduce ẹrú islam lọ́wọ́ liberate àwọn èèyàn kúrò lóko ẹrú ni àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ téèyàn bá wá dá nínú ṣẹ̀ríà islam kò ní í ṣe pẹ̀lú ẹrú kò sí nǹkan kan tó kan òun àtẹrú ọlọ́run wa níbo bá fẹ́ túbá tó fẹ́ san kàfàrà tó fẹ́ yọ kúrò nínú tó kó sí yìí lọ́ọ́ ṣe kí ni bàtà àríyírú rọkọba gẹ́gẹ́ bíi kíni rọmọdọ́nà ní ń bọ̀ yìí ẹni ṣètò ní tó súnmọ́ ìyàwó rẹ̀ náà ní o àmúsúnmọ́ lọ́sàn-án ààwẹ̀ ìyẹn ni pé ní àbáṣepọ̀ lọ́kọ lọ́sàn-án ààwẹ̀ wa kí lọ́jọ́ ẹrú ń bi pé yẹn súnmọ́ obìnrin rẹ̀ lọ́sàn-án ààwẹ̀ kò sí ní ṣẹ̀rí lóríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ azehar nínú nínú kíntún ìdájọ́ tí azeharu náà kéèyàn fẹ́ ìyàwó yàn ti ìyá rẹ̀ kí lọ́jọ́ rẹ̀ rú mẹ́ sẹ̀rí àtúnlọ́yún náà mọ̀ pé ah, lọ lòun tó eléyìí tó kú ẹrú ìyẹn fi hàn pé nìkan ti ń kú sọ pé tíra náà láti ntàwa nka ka nọ́ọ̀rọ̀ ẹrú ní òṣèré àní báwọn ti kú ẹrú ìtumọ̀ rẹ̀ nínú ntòrúpọ̀ mẹ́rú ka hadithi sáka ẹrú lè jọkùnrin ẹrú sì lè jẹ obìnrin wọn kọ ẹrú ọkùnrin lẹ́rú wọn sì kọ obìnrin ní ẹrú. gbé òfin ńgbè pé èèyàn làwọn náà ọkùnrin lè níyàwó obìnrin ẹrú náà lè ní ọkọ àmọ́ ìsìláàmù aláwò nǹkan kan ó tún wá discourage ẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin kí ìsìláàmù ó pétọ́ bọ́ ọba ní òóṣe o kìí ṣe wọ̀ àmọ́ bọ́ ọba béèrè pé ṣé kí n ṣe àbí kí n má ṣe ń tí ìṣẹ̀rí òwú fún ọ ni pé bọ́ ọba ṣe lọ́dà ara ẹ̀ ní kéèyàn owó sùn kọfọmọlúwàbí èèyàn lẹ kọlọ fẹ ẹrú lóbìnrin nínú tí ṣẹ̀ríà ìsìláàmù kò sí ní èèwọ̀ àmọ́ ìsìláàmù òfin bìkan ẹ̀ńkọ́rẹ́jì wa pé àyàfi tí ṣẹ̀ríà òwú ni pẹ́ni tí ọba wa lágbára míì mọ́ tí ó fi lọ́ọ́ ṣe zìnà bọ́ba ìpẹ́ rú ni ọlágbára àti fẹ́ lóbìnrin kọfẹ́ kí nìdí ìdí rẹ̀ ní tí mo sọ fún yín lẹ́ẹ̀kan ni ẹrú bíi kíni ẹ́ bíi property ni ẹni tó lẹ́rú tí ìwọ fẹ́ gbogbo ọmọ tẹ́rù ní bá bí ẹrú dání ẹrú olówó rẹ̀ ni bí ìgbà tí akramakumullah bí ìgbà téèyàn fún yàn lẹ́ran tẹ̀tẹ̀rẹ̀ wá bímọ ni àwọn ọkà fún pé àtẹ̀ràn àti tó gígẹ olówó rẹ̀ lónìí òní sẹ̀ríà Islam ara ń tí sẹ̀ríà bíi discourage ẹrú nù ọ̀nà ọ̀gbà tí sẹ̀ríà fi ṣe kínni tó bíi discourage máa mú èèyàn sìn torí pé ńgbà tí wọ́n bá tún wá fẹ́rú ẹrú ń pọ̀ sí inú àbẹ́rú ń dínkù ẹrú ń pọ̀ sí ní gbogbo obìnrin tí ẹrú obìnrin bá bí oko kí lòun náà wà ọkọ ẹrú lòun náà wà. bọ́lá yìí pé àwọn méjèèjì wá wà lóko ẹrú kìí ṣe pé wọ́n ọmọlúàbí lọ́lọ́ fẹ́ obìnrin tọ́jẹ́rú ṣẹ̀rí ìsìláàmù gbà wọ́n láyé rẹ̀ ìsìláàmù ń bá wọn ló ń bá lóò pé tọ́ọ̀ ọmọ èèyàn ní múra wọn sìn ni wọn ń lora wọn ń lo property lójú tọlọ́hún àti lójú sẹ̀ríà èèyàn níyìn òun ni sẹ̀ríà ìsìláàmù ṣe ní kọ́dà bẹ́rú bá rí ìyàwó tí wọ́n fẹ́ tọ́ jẹ́rú ẹgbẹ́ rẹ̀ náà tí wọ́n fẹ́ ra wọn kò sí láì fi bẹ́ẹ̀ ẹrú ọkùnrin ọfẹ́ kínni ọfẹ́ ẹrú obìnrin kò sí láì fi bẹ́ẹ̀ òun lẹ́yìn fi gbọ́ nínú tàn pé arábìnrin tá ń pè ní Barira radiyallahu ta'ala anha tó jẹ́ ọ̀rẹ́ ayò fún tani fún yàrá wa Aisha radiyallahu ta'ala anha ẹ̀rù ìyàwó ànábì tá lọ́rẹ́ rẹ̀ Barira kẹ́nẹ̀ Barira ẹ̀rù radiyallahu ta'ala anha Barira yìí ẹ̀rù ni ọkọ rẹ̀ náà kẹ́ni ẹ̀rù lòun náà àwọn méjèèjì sì wúra wọn wọn fẹ́ra wọn èyí òun náà ní ohun tí sẹ̀rí àgbàláyé òun ní bí ẹrú bá fẹ́ ẹrú torí pé sẹ̀rí à ń lò ọba wọn ló ń bá lò pé èèyàn ní ọmọ ànábì ádámà nìkan múra wọn sìn ni wọn ń lo ẹnìkan bíi property gbogbo ọ̀nà táwọn yóò ti fi kú olóko ẹrú yìí sẹ̀rí ọmọ wa sánà rẹ̀ kọ́dà bàrírà yìí náà ọ̀rẹ́ rẹ̀ Aisha náà lọ wá owó ló bi ànábì sọ̀rọ̀ sọ́lá ànábì níbo bá lówó san fáwọn èèyàn bàrírà Koko kú olóko ẹrú Aisha lọ gbọ́kùn lọ́rùn Barira radiyallahu ta'ala anhuma. nínú ìtàn Barira yìí náà arẹ́kọ̀ọ́ ńláńlá kankan bẹ́ẹ̀ ẹrú làwọn méjèèjì ń gba àwọn fẹ́ra wọn Aisha wa sanwó orí Barira kí ni tó máa yẹ o Barira di kí ni ọ̀dọ́mọlúwàbí ọkọ rẹ̀ òṣèré èèyàn sanwó tiẹ̀ òun wà lóko ẹrú ǹjẹ́ irú nǹkan báwọn lè tú yé dìdí là wọ́n fẹ́ra wọn tẹ́ ní ẹrú ìyàwó wa kò ní ẹrú ọkọ sì wà lóko ẹrú gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ ń bi ìtàn bàríra yìí bí wọ́n bá lé bírò obìnrin bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ yìí tí ó sì wò ó pé ní ọtàbùkù òun láàrin àwùjọ kí wọ́n máa pé ìyàwó o ẹrú tẹnukọ́ máa nábì adama yọ gbàgbé pẹ́rú lòun náà lánàá pẹ̀lú pé òun nìkan máa pè níyàwó ẹrú irú ẹ̀ bàríra náà rọ́bì ọ̀nà ọ̀hùnà àlànà níjọ tí wọ́n ti bọ́ fún ẹrú kó lọ́rùn bàríra bàríra ní òpin dé sájọsẹ pọ̀ òun àti ọkọ òun ò lè máa jẹ́ ìyàwó ẹrú kó wọn sì máa jẹ́ ọmọlúwàbí kọ́dọ̀ wà ní òtàn pé ọkọ̀ bàríra wa ń bẹ̀bẹ̀ kì kọ́dọ̀ wa bẹ ànábì náà sallallahu alaihi wa sallam pé wọ́n bá wọn bẹ bàríra kọ́gbà pé bọ́lọ̀ ń ti kọ̀ tòun nù òun sì fẹ́ràn rẹ̀ nígbà táwọn ọ̀jà kọ́dà ànábì sallallahu alaihi wa sallam náà sì pẹ̀ lọ́dọ̀ bàríra pé má ya ọkọ̀ rẹ̀ ààrẹ kọ́ nìyẹn o ànábì sallallahu alaihi wa sallam òun ló lórí gbogbo mùsùlùmí òun lórí orílẹ̀ òun la láṣẹ èyí ò nìkan kọ́ ìyàwó ànábì lọ́gbọ́kùn lọ́rùn bàríra síbi ànábì pé bàríra wa bí ànábì sọ̀rọ̀ sọ́lá mùjọ́ náà gẹ́gẹ́ bó ti wà lákọọ́lẹ̀ àtàmúruni ya Rasulullahi sallallahu alaihi wa sallam. ìwà ànábì gbogbo ń tẹ̀wé wí látàárọ̀ yìí àtẹ̀yìn àbímọ́ràn bàríra bí ànábì bẹ́ẹ̀ sallallahu alaihi wa ànábì wà ń pọ̀ ẹni tí wọ́n lè bá sọ̀rọ̀ kí lè anabi fi dáhùn anabi ò pé èmi ló ń bi pé àtẹ̀yìn àbí márùn fa ajábẹ́ nàbí yìí sọ̀rọ̀ sọ̀rọ̀ nǹkan dada ìnàmá ànà ṣàfihàn ìnàmá àfún sí pẹ̀lú ọkọ̀ rẹ lọ́wọ́ bá mi pé ń bá wọn bẹ̀ ọ́ bàríra ni tó bá jẹ́ bẹ́ẹ̀ la hajj àtàlẹ́ yìí kò wù ú má kò wù ú má lòun ti wù anabi ti fi lẹ sallallahu alaihi wa sallam bàríra lọ tiẹ̀. ọkọ rẹ náà lọ tiẹ̀ èyí ń ná inú ìdájọ́ sẹ̀rí àná gbọ́bẹ̀rẹ̀ bá lẹ́mí wọn ò gbé kó wọn wà ní ọkọ ọjọ́mọlúwàbí kọkọ wọn wà ìpè yìí ni ó sọ kò wọn èyí wọn ò wọn pé á ìwọ ṣe máa ẹrú ọmọ ọjọ́mọlúwàbí èyí wọn ọ̀já yìí àyàfi tóbìnrin yìí tí ọba farama bọ́ba sì dúró wọn ò lè fara mọ́ náà ṣẹ̀rí ọ̀wá pé ká ń jẹ ń pa gẹ́gẹ́ bá nàbì sọ̀rọ̀ sọ́lá mo fi jẹ bàríra ń pa torí náà àwọn eléyìí ní jẹ́nẹ́rálì bí ẹnu àwọn ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ẹ̀tùkù àlẹ́ẹ̀tù àwùjá àríyọ̀rọ̀ rọ̀kọ̀dà ládàtọ̀ wá wà ń bẹ̀ pọ̀ ẹni ọba rẹ̀ nìkan ló kọ ẹrú torí bá a ti ń sọ̀rọ̀ yìí náà ọkàn kéré ni àwọn ẹrú ti ń bẹ níbi kọ̀ọ̀kan láyé o ara rẹ̀ ni bẹ́yẹn bá tẹ̀ ṣe pààyàn ara ń ti mo wí náà tẹ̀lé ọ lọ ọmọ pé lọ wá ẹrú kan tó wọn náà yọ ẹnìkan kú òlóko ẹrú gbogbo yìí ń fi hàn pé sẹ̀ríà lọ́wọ́ á discourage ẹrú ni bàbá ń ka ọ̀rọ̀ ẹrú nù sẹ̀ríà níta ń kà nípa àti má àwọn èèyàn kú òlóko ẹrú ládàtọ̀ pọ̀ ọwà níbi kéèyàn bọ́kùn lọ́wọ́ èèyàn kọ́dọ̀ ọlọ́run tó ṣe é pé ládàá àti làádàá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àǹfààní ayé àti ládàá tọ̀dọ̀ ọlọ́run nínú òfin tí sẹ̀rí islam gbé kalẹ̀ ní pé gbogbo ẹni ọba bọ́kùn lọ́rùn ẹrú ẹnìkan lọ́rùn èèyàn kan tó ń tọ̀ wọ́n fi kú láyé ẹni ọbọ̀kùn lọ́rùn rẹ̀ ń lá máa pè ní kíni mọ́ọ́lá rẹ̀ wàláwù tí wọ́n ń pè ní wàláwù ni tó tún nẹ́ẹ̀sì tọ́fẹ̀ súnmọ́ ìbátan ti ìbí kájọ bíyàn pọ̀ tẹ́wọ́n pa mọ̀ bá ti kanra wa ní bíbí bàbá yọ ti bíbí tán fi lọ́kàn àlùwàlà kọ́dà ló fi jẹ́ pé níjọ́ tẹ́rù yìí bá kú tí ò lọ́mọ tí ò níyàwó tí ò lẹ́nìkan tí ó jogun rẹ̀ ẹni ó bọ́kùn lọ́rùn rẹ̀ yìí pẹ̀lú wàláwù ni òun yóò jogun rẹ̀ bí wọn ọba tí má ọmọ rẹ̀ ó jogun ẹni tí bàbá rẹ̀ bọ́kùn lọ́rùn rẹ̀ tó mú òkú lóko ẹrú sẹ̀rí àwọn fi ń wẹ̀ àwọn èèyàn tó kọ́dà látàyè yìí náà ẹ̀ náà ráńpà níbi tẹ̀sí ètò wa pàtàkì jù ní kàlùkìyàmà kọ́lá nàbí yìí sọlọ́lá ọ̀sẹ̀lẹ̀ àdàbí ni ẹni ọba bọ́kùn lọ́rùn ẹrú kan ìsànkọ́dọ̀lọ́hù mẹ́nu kúlà ọ̀bùwìn ìsànkọ́dọ̀lọ́hù bí kúlẹ̀ ọ̀bùwìn mẹ́nu ọ̀bùwà mẹ́nu mẹ́nà nàrí yẹ́wò mẹ́lìkọ́yàmà ọlọ́run ó wo gbogbo oríkèéríkèé ara ẹrú yìí gbogbo oríkèéríkèé ara ẹrú yìí bó ti mú kó nù oko ẹrú yìí bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó mú oríkèéríkèé ara tiẹ̀ náà kó nù náà ẹni ọba bọ́kùn lọ́rùn ẹrú kan alhadithu muttafaqun alayhi gbogbo eléyìí fi hàn wá pé ìsìláàmù kò kèsì ìsìláàmù ló gbé ọ̀rọ̀ ẹ máa mú yàn lẹ́rú wá báwọn kò ti máa wú ikú àmọ́ ìsìláàmù gan ló gbé wá pé káwọn ẹrú Ọlọ́run ní kí gbogbo yẹn jẹ ẹnìkan ọmọ máa jẹrú èèyàn hadithu alakọkọ. حديث عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال من أعتق شركا له في عبد فكان له مال يبلغ ثمن العبد قوم عليه قيمة عدل فأعطى شركاءه حصصهم وعتق عليه العبد وإلا فقد عتق منهما عتق nínú àwọn ìdájọ́ sẹ̀rí àtọwọ́ àròpọ̀ mọ́ ẹni ọba ti wà lóko ẹrú àtẹni tó ní kí n tó kó níbi mọ̀kọ́dímà tá à ń ṣe mo láwọn kan ń ṣe ọ̀rọ̀ ẹrú gbọ́ nílẹ̀ yorùbá yìí náà láti rí táwọn kan túmọ̀ máma làkàtì àìmánù kún pé àwọn ọmọ ọ̀dọ́ yín ọmọ ọ̀dọ́ kí ń jẹ́ máma làkàtì àìmánù kún o ẹrú ni ṣẹ̀rí ẹ bá gbogbo bí a bá gbọ́ tí Al-Kùránì bá ní máma làkàtì. àìmánukùn torí náà dájú ẹrú ni pé ẹni ọlẹ́rú ẹrú obìnrin bọ́ bá wù ú o lè máa súnmọ́ bí ìyàwó rẹ̀ àní bíi kíni bíi property ni wọ́n ka ẹrú kún ntọ́ bá wù ẹ olówó ni máa fi ẹrú ṣe ṣètọ́ ni wàá lo àwọn kan náà fún àwọn pera wọn wọn wá ní àwọn ọmọ ọ̀dọ́ yín náà máa má làkàtì ayé àbúdé dá gbọ́n tí bá ń wù ọmọ ọ̀dọ̀ ọ̀tọ̀ ẹ̀rú ọtọ ọmọ ọ̀dọ̀ ike pọ́pátì bọ́bá gbé lọ́jà tó ta àwọn èèyàn rẹ̀ ó bì ọmọ ọ̀dọ̀ tó ń sanwó oṣù fún èyí wọn ò ti nu máa máa làkà torí náà padà sórí fíkì yìí a máa ṣẹlẹ̀ nínú tíṣẹ̀rí ọ̀tako òun ni pé ẹrú lè jẹ́ téèyàn kan péré tá a mọ̀ pé lámọ̀ yín o ẹni báyìí ń jẹ́rú rẹ̀ a sì máa wáyé ńgbà míì èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́wàá àwọn ni wọ́n papọ̀ jọ ní ẹrú ẹyọ kan ṣoṣo irú ìdájọ́ eléyìí ni hadithu yìí fẹ́ yanjú báwọn tó pọ̀ bá ní ẹrú kan ṣoṣo kí ló lè fa kí àwọn tó pọ̀ lẹ́rú kan ṣoṣo òun làwọn ọ̀nà téèyàn fi gbà lẹ́rú àmẹ́nubà lẹ́ẹ̀kan èèyàn á máa lẹ́rú torí pé èèyàn jogún ẹrú èèyàn máa ní ẹrú kọjágun kò kó lójú ogun kò sì rà wọn ò sì bún nínú àwọn ọ̀nà téèyàn lè fi pé ọlẹ́rú òun ni pé ẹrú bàbá rẹ̀ ni ẹrú ìyá rẹ̀ ni àbẹ̀rù ẹnìkan tí ogun rẹ̀ tó ti ń gba àwọn pín ogun rẹ̀ ìtọ́kan òun ni ìmọ̀ wá ṣẹlẹ̀ ńgbà míì tí ó jẹ́ pé ẹ mọ̀ pé bí ọ̀rọ̀ ogun bá ṣẹlẹ̀ ẹni tí ó mú da jì ẹni tí ó mú da mẹ́ta ẹni tí ó mú da mẹ́rin ẹrú ẹyọ kan òṣìṣẹ́ pín pé ààbọ̀ rẹ̀ ní ìwọ́n máa mú lọ sóyé ọba ìpè ntí bàbá kan fi kalẹ̀ nísìnyí ni ẹrú ẹyọ kan ó sì bímọ ọbí ọkùnrin ọbí obìnrin àtìmọ́bí wọn ti pín ilẹ̀ Zakari mẹ́sìlú hazel onsaye yìí abọ́kọ àtìyàwó ọkọ ló kú ni ọlẹ́rú ìyàwó kí ni ọjẹ́ nu ogún tó fi ilẹ̀ yìí tọ́ba pé ọlọ́mọ abẹ́lómi bímọ fún bàbá yìí mélòó ń tiẹ̀ àtúmọ̀nà one over eight nínú ẹrú kan tó fi ilẹ̀ yìí náà bàbá yìí pé kọ̀ ní ọmọ ńkọ́ mélòó ni obìnrin ọ̀jẹ̀ tí ọ̀jẹ̀ one over four one quarter sáwà á bù pé one quarter ẹrú yìí ni ìwọ máa mú lọ kọ́sẹ́kù yìí tó kù lára ẹ̀ yẹ̀rì pé kò ṣeé ṣe nta sẹni pẹ́ ni ó ní ìyókù náà òun náà máa mọ̀ pé nínú ẹrú tó dúró yìí o one quarter ń tèmi èmi mo ní áàpù rẹ̀ èmi mo ní one over six rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ti yé ara ń tí máa fa pé èèyàn kan èèyàn méjì meta, mẹrin àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n papọ wọ́n jọ ní ẹ̀rù ẹ̀yọ̀ kan kódò sì lè jẹ́ nínú kan nìna wọ́n lè dáwó jọ wọ́n jọ ẹrú kan pé àwọn nídìí ẹrú kan tí wọ́n máa bá wọn ṣiṣẹ́ nínú oko àwọn òsì lówó kan ìwọ náà mú wá ìwọ gbogbo wọn náà jọ máa wọ́n jọ ní yìí bá wá jọ ní ẹrú wá ronú kan tó dìde tó ìwọ òṣùbọ náà má tún jẹrú èèyàn má mo fẹ́ sọ ọ di ọmọlúwàbí kọba ẹ fóun ló ń di nǹkan rẹ̀ sẹmọ kọ rọrùn bá nàbì ti yọ̀ǹda zaidu sallallahu alaihi wasallam radiyallahu an zaid èyí ń rọrùn àbí àmọ́ lónìí ìdajì ń tiẹ̀ ń bẹ ìdá mẹ́rin tiẹ̀ ìdá mẹ́fà ń tiẹ̀ òun ni ànábì ní kí ni ìdájọ́ ẹ̀ man a'taqa shirkan lahu fi abdin. ẹni ọba lòun bọ́kùn lọ́rùn ẹnu tóun ni ẹnu tóun ni nínú ẹrú kan fàkànnà lẹ́hu mẹ́ẹ̀l sẹ̀rí àní àlọ́ wò ó torí pé ntí ò ní wúlò ò ní sọ̀pọ̀tì ẹ̀ ńgbé bá wá ní abọ́ ọ̀kùn lọ́rùn àáfù ẹrú yìí <laughs> ẹrú sẹ̀rí tí pé ẹrú náà bí wọ́n ń ẹrú là mọ̀bá àwọ̀ oríṣiríṣi ọ̀nà ni ìdájọ́ ṣẹ̀rí àgbàrúpọ̀ mẹ́rú àwọn ẹrú tó bá yẹ pé nítọ́ apá kan wọn lọ́dọ̀ọmọlúàbí ó ka apá kan ṣẹ̀rí à ń pè wọ́n ní kíni àlùmọ̀bá àwọ̀ inú rẹ̀ ẹrú ni àlùmọ̀dábàrù òun là fà ń kalẹ̀ ká padà ka hadithi rẹ̀ kíni tó máa mọ̀dábàrù òun lẹni tó lè mí gbọ́ wá sí pé á ah, kéèyàn bọ́kùn lọ́rùn ẹrú àmọ́ èmi ò ní nǹkan míì tí máa lò fi ṣiṣẹ́ àmọ́ o kọ́ wà lákọọ́lẹ̀ pé níjọ́ tó wọn bá ti sí láyé mọ́ o ní wákàtí tóun bá ti kú ọ̀dọ̀mọlúwàbí ìyẹn ni pé yóò máa jẹ́rú títí tó lówó rẹ̀ ó fi tí ó fi kú èyí ò ní sẹ̀rí à ń pè ní gẹ́ni alimọ̀dàbà inú rẹ̀ ẹrú ni ummul walad ummu alwalad èyàn lẹ́rú obìnrin ni wọ́n ń súnmọ́ gẹ́gẹ́ bá a ti wí bíi lọ́kọ láya ẹrú náà sì ni tẹ̀rí àfòfin kalẹ̀ pé yóò máa jẹ́rú lópin ìgbà tí kínní lópin ìgbà tí olówó rẹ̀ yìí bá gbẹ láyé níjọ́ tó bá ti kú láyé àtọ̀kọ̀ àlè ọ̀dọ̀mọdúnrún ní tìtorí pé yóò padà di property tí wọ́n pín ọmọ rẹ̀ tó sì dínà wà náà àwọn tí ó pín àbí tani wàá dùn mọ́ wọn ó pín ya tiẹ̀ fún àbúrò rẹ̀ àbí wọn ó pín ya rẹ̀ fún ẹ̀gbọ́n rẹ̀ torí náà tẹ̀rí òwúlẹ̀ àfa Yunus bí wọ́n bá ti pín fúnra rẹ̀ ìdájọ́ mi nù. No ẹni ọba jogún ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ ní lágbọ̀n náà ló ti dọmọlúwàbí yá àtúkọ̀ alẹ́ mo bá ẹni ọba lọjà nísìnyí tó lọ ra ẹrú òun kàn ra ẹrú ni wá dé wọn bá ní à lọ ra wálé yìí bàbá tá a ti ń wá láti ijọ́ yìí ń bi ogun tí wọ́n lọ ọ̀sáròyé kankan ó di torí ní àbí abáàtì fún ọ̀rọ̀ ọ̀hún àmọ́ kóhun ọmọ ní ẹ̀gbọ́n òun ni àmọ́ ìyá òun ní ẹrú rẹ̀ àbábúrò òun ní ìyá òun lẹ́rú rẹ̀ gbogbo ìṣẹ̀rí àti nírọ̀rùn ẹni ọba ti jẹ́ ummul waladi tọba ti ìtumọ̀ ẹ̀ ní pé ó ti bímọ fún ọ bí máa ń súnmọ́ tí ọ̀sọ́ ọmọ láàrin wọn ó ti wà lẹ́rú náà nù àmọ́ lópin ìgbà tí ọmọ bá ti lè pọ̀ wọn àti olówó rẹ̀ pọ̀ gáyà tó lè fi jẹ́ ẹrú mọ́ nígbà tó bá kú bọ́ba ti lè dípò kú ummul waladi òtún sínú kẹ́nìkù ẹ̀rù mọ́ tó ká padà sórí eléyìí èèyàn wá ní mo bọ́kùn lọ́rùn èyí tèmi ní o nínú ẹrú kí ni ìdájọ́ sẹ̀ríà ànábì sọ̀rọ̀sọ̀lá nípa káànà ẹ̀dáhù màálù áwò sẹ́ni yìí lówó sẹ́ni yìí ṣégini sólówó míì yàtọ̀ fún ẹrú yìí kó wí máa léyìí kí màtà àdìlẹ̀ bá a bá rí i pé olówó àá sọ fún un pé ọ̀rọ̀ ọmọ bọ́kùn lọ́rùn ìwọ ọmọ pé áàfù ló nínú ẹrú yìí òsì lọ sọ́dọ̀ ọmọlúàbí áàfù rẹ̀ yókù yọmọ wà lẹ́rú ìláyọ́mi wàfáàtì ìdí èkó láyé kò rí bẹ́ẹ̀ àti ní túláàsì ìṣẹ̀rí ò túláàsì yàn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ní àbábúrò rẹ̀ tí wọ́n jọ ní abẹ́gbọ̀n rẹ̀ káwáká nígbà tí dàdí rẹ̀ ti dọmọlúàbí yòó wò tí wọ́n lọ fẹ́ gba ládàá lọ fẹ́ ṣe dáadáa wọ́n á ṣe é kanlẹ̀ òun ní ṣẹ̀rí òwú fún ọ. a wà á wo kíìmà ẹ̀rú yìí kíìmà tó àdìlẹ̀ ní kíìmà tó ṣe déédéé ìyẹn ni pé kí ni wọ́ọ̀fì ẹ̀rú yìí kí ló owó tí bàbá gbé dé ọjà èló ni wọ́n lè kó lè. a ah, bí wọ́n bá ní one million ní five hundred thousand naira ní ọ̀sán níye tó o sì mọ iye tí wọ́n ní ń lápẹjù rẹ ẹrú tó wọ́ sí one million àti pé èló ni ó five hundred thousand nínú five nínú owó rẹ̀ tá a ní epo níwọ̀n àfọ́ ṣùràká àhú ṣèṣọ̀ṣàbọ̀ ààyò five hundred thousand pé kọ́ ẹ̀yin ọ̀wá ní choice pé èmi ọ̀tà ṣẹ̀ríànù àwọn tí wọ́n jọ níṣẹ́ lẹ́bàá kú ní ọlọ́kọ́ àṣọ pé yín pé mo fẹ́ tà ni. o ní choice yìí ẹnu ẹ̀tọ́ rẹ ni pé àníjọ ń pa pé kí wọn náà yọ̀ǹdẹ̀ lọ́fẹ̀ẹ́ àmẹ́nìkan ọ̀gbọ́dọ̀ yọ̀ǹdẹ̀ ẹrú láàbọ̀ kí wọ́n tún máa pè é lẹ́rú lọ títí ó sì gbẹ̀tọ́ tiẹ̀ kílẹ̀ tọ́ kó yìí tà ni pé ẹnìkan tó wà neutral tó wọn ọmọ tí nǹkan kan ń tí ò ní interest ń bẹ rárá là á lọ pè pé ẹ bá ó tó èlò bọ́ba ti wá wí òun ẹ̀wọ́ òun láàkó fún ọjà nìkan ni ọjà àwọn méjì ló kù mẹ́ta mẹ́rin ni wọn ò sì ní choice pàwọ̀ ọ̀tà wọn gbọ́dọ̀ gba owó kẹ́niyàn wá dọmọlúwàbí lójijì èyí ni ṣẹ̀ríà gbé kalẹ̀ wàá àtàkọ̀ àléyìí àlàbù ẹrú yóò di ọmọlúwàbí tọ́yì ṣẹ̀ríà ní àbíìsì ní fàkánà làwù màlúm olówó tí ọba ní ń kọ́ torí má jẹ̀mú nu anabi òkè sọ̀rọ̀ sọ́là ń bẹ́yà bá ní òun gbọ́kùn lọ́rùn ẹrú ọ̀wà ni ó kó ni o ọ̀lọ́ wá five hundred thousand tó kù à fàkànà làwù máa lo tó sì lówó mi á sọ fún pé ọlọ́run san ilẹ̀ san dáadáa o àmọ́ tí n tẹ́ yóò fi wúlò òun ni pé owó tó kù tọ́jẹ́ táwọn tẹ́ ẹ ní nígbà táwọn ọ̀yọ̀ǹda rẹ̀ ẹ̀ dá owó padà fún ọ àmọ́ tí ọba lówó ń fàkọ̀dà àtọ̀kọ̀ mẹ́nu hùmà àtọ̀kọ̀ irú ẹrú ìdí kẹ́ni kẹ́ni mo pè é lẹ́ẹ̀kan al al almọba abu yorùbá wọn là ń pè ní sẹ̀rí àfi wọn pé mọba abu nù mọba abu wọn mú látara kẹ́ni látara báàbù kẹ́ni tó máa báàbù ẹ̀ pa apá kan rẹ̀ ẹrú apá kan rẹ̀ ọmọlúwàbí yóò máa wá ní fírídọ́ọ̀mù ìdajì ìdajì a free man àbí a free woman bọ́bá yìí pé iṣẹ́ wákàtí mẹ́wàá ní máa ń ṣe tẹ́lẹ̀ yóò di wákàtí mélòó yóò di wákàtí márùn òun náà máa nígbà tí wọ́n máa gbé ah alhamdulilayi láti aago báyìí sí aago báyìí o ẹnìkan lè kanlẹ̀kùn mọ́ òun lórí pé bọ́rọ̀ tí ó ti gbà mí àmọ́ bẹ́ẹ̀ ni yìí bá lówó ẹni tó lóun bọ́kùn lọ́rùn rẹ̀ ní ààbọ̀ àbídá mẹ́ta yìí ọgbọ́dọ̀ san owó tó kù fún àwọn tó kù. nínú fíkù hadithi yìí táwọn onímọ̀ pàkíyèsí wá sí fàkànà làwù máa lóyún tẹni tó bọ́kùn lọ́rùn ẹ̀rú yìí ó sì ní kíni olówó wọn là gbọ́ yé ń bí i pé ní ìtàdífì yìí ń wí ni ẹrú tá a bọ́kùn lọ́rùn ẹ̀ lé ìgbà tẹni tó bọ́kùn lọ́rùn rẹ̀ ń bẹ láyé kèé ṣe pé yìí tí ọ̀dọ́mọlúàbí lẹ́yìn kíni lẹ́yìn ikú olówó rẹ̀ mo ti sọ àwọn ọ̀nà tí ẹrú fi lè dọ́mọlúàbí lẹ́yìn ikú olówó rẹ̀ gẹ́gẹ́ bíi kíni alimọ̀dàgbà ẹ̀yìn ọba ìfá àbọ̀ ló nínú ẹrú náà bí ọba ṣẹṣẹ bíbí irú àbọ̀ náà ni ó ṣe pẹ̀tọ́ ẹnu dájú tó ń ní bí ẹrú yìí o níjọ́ tó wọn bá sí láyé mọ́ o ó di kíni ọ̀dọ́mọlúàbí kí ló dé táwọn onímọ̀ fi ṣe sẹ̀ǹbáàtú sókùnmí yìí òun ni pé fàkànà làwù máa ló olówó wọ́n ní gbogbo ẹni tó bá ti kú olówó mọ́ alimáàlú limán lẹ́nu wàràsà bí tẹ̀rẹ́ àti gbé kalẹ̀ nu ìjọ tí èèyàn bá ti kú ní sẹ́kọ̀ndì tó kù owó èsè tiẹ̀ mọ́ gbogbo àwọn tó ní tẹ̀rẹ́ àti làkàlẹ̀ èyí tọ́mọ ni èyí tíyàwó ni èyí tí mọ̀lẹ́bí kan ni torí náà fàkànà làwù máa ló wọ́n ní yóò fà mọ́ mẹ́nu hù àgbọ̀yé mẹ́fẹ́ dájọ́ tá a kà yìí yóò máa apply fún àwọn wo ẹni tí wọ́n bọ́kùn lọ́rùn ẹ̀ lópin ìgbà tí ẹni wọ́n bọ́kùn lọ́rùn ẹ̀ sì ń bẹ ní ayé torí gbà wọn lálẹ́ pé fàkà nàlà wù máa lo olówó bọ́ba ti kú olówó mọ́. nínú fíkì hadith yìí bákan náà ìgbà tí anabi sallallahu alaihi wasallam ní man àfakọ̀ man. ẹni ọ bọkụ lọ́rùn ẹni tó bọkụ lọ́rùn kíni lọ́rùn ẹ̀rú ẹni tó yẹ pé ní okùn kà bọ́ ni òun kọ́ lọ́ bọ́ ńkọ́ ṣé yorùbá ń yé tó ní a nítorí tọ́lọ́n mọ̀yọ̀ǹda rẹ̀ mo ti wá máa instances mi wá gẹ́gẹ́ bíi ti umul walad gẹ́gẹ́ bíi ẹni ọlọ́ọ̀ra ẹrú lọ́jà tó gbé délé tó rí pé ẹni tí ò gbọ́dọ̀ níní bíi bàbá àbíyá rẹ̀ àbọ̀mọ tó ń gan bí yá àtúkọ̀ àlè ọ̀tọ̀mátíkálì ọkùnrin ọkọ̀ lọ́rùn ẹ̀ ọ̀fẹ́ ọkọ̀ àwọn àlùfáà ṣe sẹ̀ǹbáàsì pé ìdájọ́ pé a ṣe kírímà rẹ̀ a wòye tó tó lọ́jà yìí kò bá ẹni tó yẹ pé kí ni ó ti kàn àlè ẹni tó yẹ ọkùnrin bọ́ lọ́rùn ẹ̀ láì ṣe pé òun ló kún rẹ̀ kóun fẹ́ bọ́kùn lọ́rùn ẹ̀rú torí pé níta nàbí bí sọ̀rọ̀ sọ̀rọ̀ mi pé máa ń àtakọ̀ ẹni tó bá bọ́kùn lọ́rùn ẹ̀rú kan. nínú tí a lè tún rí múnú hadithi ẹyọ kan yìí yóò jẹ́ bí opposite ń tàbí fi yí wí àwọn méjì mẹ́ta mẹ́rin márùn-ún ni wọ́n lẹ́rú ẹnìkan òun nìkan náà ló dá ni ẹrú òun nìkan náà ló dá ni ẹrú. ọwá alágbára mi ọ̀kájú pé mo yọ̀ǹda rẹ lọ ṣóyé àti gbélé iye pé àwọn méjì mẹ́ta mẹ́rin wọn ni òun sì mọ dédé iye tóun ní bóyá áàfù bóyá wà kọta lónìí ọwá alóhun yọ̀ǹda wà kọta tọ́ba lówó báyìí bí ọba lówó báyìí tọ́yì tọ́ba wá ṣe fóun nìkan lónìí ìjọ́lẹ̀tọ́ àbí mọ sọdọmọlú àbí one third àbí one quarter ìjọlẹtọ fi yùn irú eléyìí ẹni ọba ti lóun bọkùn lọ́rùn ẹrú pé kóun ló ní gbogbo ẹ kọba ní one over ten lòun bọkùn kọba ní áàfù kọba ní gàngàn gbogbo ẹrú ní pé kọ́ ìdá sẹ̀ríà kọ́ ìdá fíkìrì ni pé zikiru ma أو ذكر, ذكر بعض ما لا يتجزأ كذكر كله àwọn kankan bẹ tí ò ṣe é fún tí ò ṣe é sọ bẹ sí pé ẹpin ọmọ èèyàn lẹrú ẹyin lẹẹkan ló ń lo property bẹ́ẹ̀ bá ní mo bọ́kùn lọ́rùn áàfù tẹ àwọn agé sí méjì pé áàfù ní ọmọlúàbí ni irú ẹni bẹ́ẹ̀ tó ṣe pé wọn náà ló ní ẹnì kan ò sì jọ ń pàwọ́ lọ́lọ́ ọ̀fẹ́ bọ́kùn lọ́rùn ẹ̀ sẹ̀rí ọ̀sọ̀ fún ká ah, gbogbo rẹ̀ ní ó ọmọlúwàbí torí náà àwọn eléyìí ni díẹ̀ nínú àwọn àdájọ́ tó pọ̀ mọ́rọ̀ àlẹ́kù ìbọ́kùn ẹ̀rú yóò àwọn àdájọ́ mi tún wá gbé hadith kejì náà àbí tọjọ tala fa hadith náà súnmọ́ alákọ̀ọ́kọ́ ìkẹ́ni hadith yẹn náà hadith Abi Hurairah radiyallahu anhu wa an nabiyyi sallallahu alaihi من أعتق شقيقا من مملوك فعليه خلاصه كله في ماله فإن لم يكن له مال قوم المملوك قيمة عدل ثم استطعي العبد غير مشكوك غير مشكوك عليه حديثي ojú ọ̀nà kan náà lòun àtàdífẹ́ ibùdó ọmọ òkúta àkàlọ́ ẹnu àfikún kan ti ń bẹ́ńbẹ́ lọ́jọ́ kí alìmọ́mù mọ́kìlì sí ó mọ́lẹ̀ iná wá pẹ̀lú ẹ̀ káwá káfí kún anabi sallallahu alaihi wasallam ní ẹni ọba bọkùn lọ́rùn apá kan gẹ́gẹ́ bíi ìtẹkan náà ọbọkùn lọ́rùn apá kan nínú ẹrú ẹyọ kan tí àwọn àtàwọn yòókù jọ ní fàlẹ́yìí kọ́láṣuhu kúlùhù fi máàlì yìí dandan ni o kó ṣe pé ní tí ó yọ kó yányá àmú nínú kíni fi yìí nínú owó rẹ̀ fa ilamya kúlùhù máàlù tí ó lówó ńkọ́ tí ó lówó ibo ni àdìsí ibùdó máa rú dúró tí ọba lówó fàkọ̀dà àtọkọ̀ mínú húmọ́ àtọkọ̀ tó ntí olóhùn bọ́kùn náà ni ọ́ ni ọ́ bọ́kùn lọ́rùn ẹ̀ yọ́ máa jẹ́ mùbá ágùnù apá kan rẹ̀ wú apá kan rẹ̀ ọmọlúwàbí. hadith Abi Hurayra tí wọ́n fi ìdájọ́ mi lélẹ̀ pé ọ̀nà míì tó ń o tí ẹrú yìí fi lè tètè kú olóko ìdajì ẹrú ìdajì kínní ìdajì ọmọlúwàbí òun ni pé tó sàáyà làbù òṣìṣẹ́ sàáyà àlàbù á wà á lọ fi sẹ́nu sẹ́kàn tí ọmọ pawó wọ́n lọ fi ru ẹrú yìí sí kíni sẹ́nu sẹ́kàn tí ọmọ mú owó jáde òun kí wọ́n máa wá kówó fún irú five hundred thousand kan tá a wí yẹn bóyá wá níbi kan tá a fi sí kò jẹ́ ten ten thousand ni wọ́n máa fún lóṣù kò jẹ́ twenty ebó níye gbogbo iye ìjọ tó bá tó pé ń jọ̀hún ó di kíni. ọ̀dọ̀mọlúwàbí eléyìí nìkan ni ohun tí a fi kún hadithi Ibn Umar kan, hadithi wa fi kún pé ghayra mashkukin alayhi kò gbọ́dọ̀ wá múnira lọ́wọ́ fún o a gbọ́dọ̀ wá pé ọba ti sẹ́ńdì kan láàárọ̀ ọ̀tún lọ sí lálẹ́ kọ́ bá yá ṣe máa fọ mọ́tò láàárọ̀ máa ṣe night guard lálẹ́ ńgbò ó sinmi gẹ́gẹ́ anabi ní ẹgbẹ́ yọrọ mashkukin àlè kò gbọ́dọ̀ jẹ́ ń ta ìsìn nira mú o òun náà la fẹ́ yọ kó olóko ẹrú àmọ́ nínú lè ṣe láti tètè mú kó olóko ẹrú ni pé kọ́ máa lọ ṣiṣẹ́ níta fi gbádìí ìdí yé ni pé tí ì bá ṣe pé ìdajì rẹ̀ tó ti kó olóko ẹrú gbogbo tẹ́tẹ́rú bá ti dá ní olówó rẹ̀ ẹnu àǹfààní tóun ní nísìnyí ni pé kì í gbogbo ara rẹ̀ ní ẹrú mọ́ ìgbà tí ó fi jẹ́ ìfúrímànù ó lè máa ṣiṣẹ́ owó tá a máa wá tọ́jú owó yẹn tá a máa tọ́jú rẹ̀ títí tí ó fi péye tí àwọn tí wọn ò tí yọ̀ọ̀dá rẹ̀ tí a dòwò tí wọ́n padà fún wọn eléyìí ni ẹnu yàtọ̀ díẹ̀ ẹnbẹ́nu hadith alákọ̀ọ́kọ́ àti hadith ẹlẹ́ẹ̀kejì hadith Abi Huraira hadith ẹlẹ́ẹ̀kẹta yàtọ̀ díẹ̀ òní ń pa al-Mudabbir kí ni hadith náà wí hadith Jabir. نعم عن جابر بن عبد الله رضي الله عنهما قال دبر رجل من الأنصار غلاما له وفي لفظ بلغ النبي صلى الله عليه وسلم أن رجلا من أصحابه أعتق غلاما له عن دبر لم يكن له مال غيره فباعه رسول الله صلى الله عليه وسلم بثمانمائة درهم ثم أرسل ثمنه إليه ìdájọ́ eléyìí ni ọ̀rọ̀ àtẹ̀dìbíyàn òní kéèyàn ó pé òun yọ̀ǹda ẹrú nígbà wo nígbà tó wọn ò bá sí láyé mọ́ ìyẹn ni pé yóò máa jẹ ẹrú títí tó lówó rẹ̀ ó fi kú àmọ́ ní tó lówó rẹ̀ bá ti kú ọ̀dọ̀mọlúwàbí ìtumọ̀ mọ̀dábàrún wọ́n lọ́wọ́ aṣẹlẹ̀ lójú ayé anabi sọlá sọlá ń pé dábàrà rọ́jòló mẹ́nẹ̀lì ansọ́ọ̀rì gbọdọ̀ àmàláhù ẹnìkan náà àwọn ansọ́ọ̀rì ó sì ọ̀kan náà àwọn ẹrú rẹ̀ tó ní ẹrú náà wọ́n ń pè ń gbọdọ̀ àmọ́ ọlọ́run sọ ọ́ di ọmọlúwàbí lẹ́yìn ìgbà tí ọba kú ìyẹn ni kó sì wà láyé èyàn ò lè ṣe tẹ̀dúbírù àyàfi kó jẹ́ pé ẹni tí ń bẹ ní ayé tóun ò tí ì kú. nígbà tá ànábì gbọ́ sallallahu alaihi wasallam lam yakun lahu malun ghayruhu wọ́n wá wádìí wọn ní gbó ọkùnrin yìí kò ní nǹkan míì mọ́ láyé tá a lè pè lówó tá a lè pè ní property àfẹ́rù yìí náà òtún wa níbi ọba sí láyé mọ́ ẹ̀rú yìí náà kó di kíni kọ́dọ̀mọlúwàbí kí làwọn tí ó dogun rẹ̀ ọ̀jẹ̀ kánàtì hadithu Sa'd radiyallahu ta'ala anhu ara ẹ̀kọ́ tá nẹ́bi kọ́ wa nù ńjọ́tọ́ rẹ̀ Sa'd radiyallahu anhu tá nẹ́bi wa kí anabi wa kí ọ fẹ́ máa lọ Sa'd lóhun ní béèrè kí ni béèrè rẹ̀ onítọ́ wa nẹ́bi sallallahu alaihi wasallam rẹ̀ ti dé lára àwọn náà lórí tó ń wáyé o ọ̀rọ̀ mọ̀bára bọ́yá rẹ̀ ọlọ́jọ́ ni àárẹ̀ yìí lágbára wọ́n ń ní ibú máa lè mo sì lówó wọ́n lẹ́yìn sẹ́yẹ rísun ní elabnatan wàhídà ìyìn sì lẹ́nìkan tí ó pọ̀ wọ́n jogún mi ju elabnatan wàhídà àyàfi ọmọbìnrin kan lòun ní tí ó jogún sáàdù mọ̀tí ẹ̀mú ìfàhàìdì ọmọ ẹni tọ́sí ọmọ ẹni tí ọ̀tọ́sí sáàdù ti wo gbogbo àwọn tí ń bẹ ní ayé ń gbà wọn láwọn mọ̀lẹ́bí wọn ọlẹ́nìkan ọ̀tọ́ sógun wọn ju ọmọbìnrin yìí kan àwọn tó lè fà á pọ̀ nínú tó lè fà á ni pé àwọn ẹlòmíín yẹ wọn ó jogún bọ̀tì nǹkan kan disqualify wọn bíi kẹ́sìn ọmọ pa wọn pọ̀ ó ti yé kọ́ra bẹ́yẹn bá ní bàbá tó níyà bẹ́sẹ̀ ọba ti pa yín pọ̀ ẹ̀ ẹ̀ lè jogún ara yín o gbogbo ẹni ọba ti jẹ́ àbọ́jà búrò bókú bá ti lọ́mọ ọmọ máa disqualify ẹ̀ gbọ́n àti àbúrò wọn ẹ̀dá kan ká gbọ́yìn náà àyàfi irú ọmọbìnrin yìí tí ò lẹ́gbọ̀n tí ò lábúrò lọ́kùnrin tẹmọ pé gbogbo ohun tó wọn mú ni kíni òun ni ìdajì ìdajì yòókù yìí òun ni ẹ̀gbọ́n àbábúrò lè wá jẹ gẹ́gẹ́ bí tààfì tí ọba sẹ́lómi àmọ́ bọ́ ọmọkùnrin kan bó ti wò kó kéré ma tó ti wà ńlẹ̀ fó kú kẹ́gbọ̀n ọmọ pé òun ò ní ma kábúrò náà ọmọ pé òun ò ní ma torí náà sáàdù wo sàkún gbogbo àwọn tí ń bẹ ńlẹ̀ ó ní obìnrin ọmọbìnrin kan náà ni ó dogun kí ni kí ló fẹ́ jẹ́nu gbogbo owó yìí owó yìí pọ̀ ọwọ́ abí ànábì pé afa akafọ́dọ̀kù bí máa yìí ṣé kí n kú fi gbogbo owó yìí ti sàrà fún òun tó kú ànábì nílá má ṣe bẹ́ẹ̀ afa akafọ́dọ̀kù bí sátọ̀rọ̀ yìí ìwà ànábì ṣe kí n dá sí méjì kẹ́ ń fi ìdajì ṣe sàrà ọmọ yìí ìdajì tó kọ́dọ̀ kọjá tó níìdì ànábì ní la má ṣe bẹ́ẹ̀. sáàdù ni ọ̀dà fóun bá da sí mẹ́ta fóun kó da méjì kalẹ̀ fún kóun ó fi dẹ ẹyọ kan wá ń pọ̀ kóun fi ṣe sàrà ńkọ́ ah! ànábì wa ni tọ́ bọ́ba yìí pé yìí ni èyí náà pọ̀ ọ̀tólófó kẹsì ìdá kan nù ìdá mẹ́ta náà pọ̀ àmọ́ ńgbà tó sáfẹ́ tó wọ̀ yìí àlẹ́ hàn náà wọ́n náà fi ọmọ gbà ládàá ọmọ wọn ló lówó rẹ̀ wọ́n náà fowó rẹ̀ wálé kìyàmà àmọ́ má jẹ ojú kẹ́ni má jẹ ojú dàmẹ́ ìdá kan nù mẹ́ta lọ. anabi wa yọrọ kan jọ yẹn òun tọ́fà tá anabi ṣe ń yí sọlọ sọlọ anabi ni innaka àǹtẹ̀dà àwọ̀rọ̀ sàtàkà agniya khayrun bi àǹtẹ̀dàrà hùn àwòtẹ̀dàrà hùn àlàtàn yàtàkà fàfún nàá.

torí náà arákùnrin yìí nǹkan kan tó níláyé tí ń gbowó òun náà lẹ́rú ẹyọ kan yìí ó wá ní gbogbo ẹrú yìí náà níjọ́ tí wọ́n bá ti tí wọ́n bá ti ti láyé mọ́ òun náà dọmọlúàbí tẹmukọ́ fẹ́ jọ bí ṣáàdù pé owó mi yìí ti tààrà bẹ́ẹ̀ náà lànẹ́bí fọkùnrin fàbáàhù rọ̀ṣúlùlọ́hì sọ̀lọ̀lọ̀ àdàbí ni wọ́n lọ mẹ́rú náà wá wọn mú lọ́jà wọ́n mú lọ́jà wọ́n lọ tà wọ́n ti tà bìtàmánẹ́mí àti dèròhàmù iye tí wọ́n tà ń jọ́ náà ń jẹ́ dèròhàmù ọgọ́rùn mẹ́jọ owó ńláńlá ni tuma arusala samana wu ilẹ̀ yìí àdàbí ni wọ́n lọ kó rẹ̀ fún wọ́n lọ kó rẹ̀ fún tani ẹni ó àmọ́ pé ìwọ wà á lówó ẹnu owó tó ní náà ní ó tún wá lówó náà kọ́ mọ́ wúlò fáwọn tí owó fi ilẹ̀ lẹ́yìn rẹ̀ mọ́ sẹ̀rí àtúnlọ̀ nǹkọ́ torí náà eléyìí ní ìdájọ́ tá a nẹ́bi dá sọ̀lọ̀lọ̀ sọ̀lọ̀ káwọn náà ti kẹ́kọ̀ọ́ mẹ́ àmọ́ nítorí rọ̀pọ̀ mọ́ ọ̀rọ̀ ìgbọ́kùn ẹrú náà àwọn ìdájọ́ ń bí ká mẹ́nubà àwọn àlùfáà aláàgbọ́ yé ń bí pé ní àṣẹ gbogbo tẹ̀díbírù téèyàn ọba ṣe tí ó pé òun fọ́ ẹ bọ́kùn ẹrú nǹkan nígbà tó wọn ọba ti máa ipò kilowa, ipò wàsíyà ni ipò kíni ipò wàsíyà ni ìyẹn kíni tó máa wàsíyà òun là sọ́ọ́lẹ̀ kí òkú sọ kalẹ̀ àmọ́ kò ní í ṣiṣẹ́ àyàfi gbawó àyàfi gbà tó bá kú ó ti kọ́ kalẹ̀ ó ti sọ lẹ́nu ó ti pẹ́ lẹ́rìí sí pé òun gbọ́n ní báyìí ní nǹkan báyìí òun gbọ́n ní báyìí ní nǹkan báyìí but kò lè jẹ́ tàwọn tó lóun gbùn yìí àyàfi kíni àyàfi tó wọn ọba sí láyé máa irú wàsíyà yìí òfin rẹ̀ sì ni pé ẹni tí ó jogún tẹ́lẹ̀ àìbùn ní nǹkan ọmọ rẹ̀ ìyàwó àbọ̀kọ àbóbí gbogbo àwọn tá a mọ̀ pé wọ́n ó jogún òkú tẹ́lẹ̀ òkú ọ̀lẹ́tọ̀ kọ́kọ́ wíìlì pé ẹ fún ilé báyìí ẹ fún mọ́tò báyìí kọ̀ọ̀kan ọlọ́run ti pín in àmọ́ àwọn tó mọ̀ pé kò sógun òun bóyá rẹ̀ rẹ̀ kan ló gbádùn ṣe wàhálà gbogbo ọkùnrin yìí náà kọntribúùtì sí ogun tó ń ní yìí bọ́n ọba sí máa ẹ̀fọn níye báyìí èyí ò là ń pè ní àlùwàsíyà wọn là gbọ́dọ̀ gbọ́ yé pé àtẹ̀dbíir kéèyàn sọ ẹrú dọmọlúàbí lẹ́yìn ikú rẹ̀ nínú wàsíyà ni o gbogbo ìdájọ́ wàsíyà náà ni ó sì lálò bẹ́ẹ̀ ara ìdájọ́ wàsíyà ni pé ipò kelo ni wàsíyà wà lẹ́yìn òkú hmm? ipò kẹrin. Hmm? òun ni pé ńgbà tí òkú bá kú tán gbogbo ń tó bá fi lẹ̀ àwọn ẹ̀tọ́ tá a máa yọ ńbẹ̀ ẹ̀tọ́ márùn-ún ni ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kẹrin ló tó kan wàsíyà ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀karùn ló tó kan afẹ́ pé nǹkan èyí tẹ́yìn ti ń bẹ̀rẹ̀ ń òun lẹ́lẹ́ẹ̀karùn bókú bá kú ẹ̀tọ́ mẹ́rin kan bẹ́ńlẹ̀ tẹ́yìn ọ yọ ńgbà tẹ́ bá wá yọ tán tó bá sẹ́kù òun ló tó kan pé ta ni gbà á fò ta ni gbà á. Eh, one third tani ọgbà tí ọba sí mọ́ kò sí mọ́ nù kí làwọn ẹ̀tọ́ yìí àkọ́kọ́ ni mo ní ẹ̀tọ́ tẹ̀jìn kí là lò tá a fi bàtírí òkú yìí níbi ọba wà tí wọ́n ní àwọn ò lè fún yàn lásán ọ̀fẹ́ wa kíkọ́ san ẹ mú lówó rẹ̀ rẹ̀ ni ẹnìjọ́ àwọn olóhùn wọn láwọn wọn máa gbowó mẹ́ o ròyìn àwọn ò sì lówó ẹ lọ gbé ẹgbẹ́ ẹgbẹ́ bákan náà ẹ sábì jù bẹ́ẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ni ẹ mú lówó rẹ̀ tí wọ́n gbẹ́ ń tọ́ da fún un kótó kagbẹ́yìn ọmọ ronú kílẹ̀ ẹ̀pìn àkọ́kọ́ ẹ̀tọ́ mi. ká ó sì sàsọ́lẹ̀ báyìí pé ibi báyìí ni kí wọ́n ó sìn sí ìnítẹ̀ mùsọ̀nà ibẹ̀ ń jìnnà ta ni wọ́n máa wá mọ́tò ẹ̀ mú mú àkọ́kọ́ ẹ̀tọ́ tiẹ̀ nu gbogbo ń tí ẹ̀ fi bàtírí rẹ̀ tẹ́ fi sín ọ̀nà àkọ́kọ́ tá a máa yọ ní ogun kótó kan ta ni ó pín kan ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni gbèsè gbèsè yìí lọ́wọ́ á pín sí méjì òun lẹ́ẹ̀kejì àtẹ̀kẹta gbèsè ni gbèsè ẹlẹ́ẹ̀kejì ni àdúyónù mùtàlẹ́kọ̀tù bí àyìn tẹ̀ríkà àwọn gbèsè tá à ń fojú rí báyìí pé a ah, mọ́ṣínì tó wà ní ẹ̀kúnlé yìí o àwọn alájí ya ni o àbí kẹ̀kẹ́ lẹ́gídá yìí wọn ti ń tajà yìí a ah, mọ̀mọ́ o wọn ì sanwó rẹ̀ tán o èyí ń lẹ́kọ̀ọ́ clear àwọn gbèsè àfojúrí yá nǹkan yá àwọn tí wọ́n ní nǹkan yá àwọn tí wọ́n ní ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ni gbèsè tá a fojú rí àlùmọ̀tà alẹ́kù àbẹ́ẹ̀lú mọ̀tà alẹ́kù bẹ̀rẹ̀ mọ̀ òun là á mọ̀ pé ń bẹ lọ́rùn yẹn gbèsè ti ń bẹ lọ́rùn ẹ̀rùn kékeré pé nìkan ń so gbèsè mọ́ ọrùn kí ìtumọ̀ ẹ̀ ni pé àárí àmà mọ̀ pé ó ní lọ́rùn ọjẹ́ èèyàn lówó wọ́n fowó sọ́dọ̀ ẹ̀ ọ̀rajà kì í sanwó òun lè tó ẹlẹ́ẹ̀kejì ẹ̀kẹrin ló tó kan wàsíyà a jẹ́ pé ẹni tí ọba lóun bọ́kùn lọ́rùn ẹrú kẹ̀ẹ̀kan kẹrù yọ ọdọmọlúwàbí títí tá a fi kílíà àwọn ẹ̀tọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí bí nǹkan bá wá kúnlẹ̀ bóyá gbogbo àti yọ tẹ̀jìdízù ayọ̀ dẹ́yìnù tàkọ́kọ́ ayọ̀ tẹ̀kejì wọ́n á ní gbogbo ń tó kúnlẹ̀ wọ́n wọ kí mà ẹrú yìí náà wọ́n ní one million ní ó ti yé sí gbogbo ntí ọlẹ́tọ̀ àti ìfisè wà sí ìyá mélòó ni one third ni àjẹ́ pé ẹrú yìí nìkan ò lè kó wọn nìkan ò lè kó one million lọ níta nẹ́bí sọ fún wa ni sọlọ́dọ́ àlùkùnrin ọlọ́jà nẹ́bí òní kún ọ lọ ta kún oko rẹ̀ fún èèyàn gbọ́dọ̀ ní ẹrú kan wọ́n ní ẹwọ ń tàdé sí wí lámìyẹ̀kún làwọn máa ló ń gbẹ̀yò kò lówó mi ń bò mí náà ọ̀wá lẹ́nu owó tó ní iná bí wọ́n bá ti lọ tán kí kó náà máa lọ gbogbo àtọ̀nà kínní àtọ̀nà kejì ni sẹ̀rí àfi máa kéta fún àlùmọ́ sẹ̀rí àfẹ́ kí wò ó gbalada àmọ́ kọ́ gba kọ̀fà àyè gba kọ́ fara ní àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ náà torí náà eléyìí ni ìdájọ́ àdùmọ̀dàgbà nínú fífi hadithi yìí bákan náà kóun náà ní àfẹ́rù hadithi kìtàbù ń dá sílẹ̀ àkàn alhamdulillah àwọn àlùfáà aláàrí mú bẹ̀ pé ẹni tó bá wà nípò aláṣẹ al-imam amirul mu'minin gẹ́gẹ́ bá anabi ti jẹ́ sallallahu alaihi wasallam òun ni wọ́n fi gbé kọ́ ìdá ńláńlá kan kalẹ̀ pé tasarrufu ar fi ar-ra'iyya manutun bil maslaha tasarrufu ar fi ar-ra'iyya manutun bil maslaha. ẹni tó já láṣẹ bóò ni ó ṣe máa ṣe pẹ̀lú ni o àbí ó ní ẹ má nǹkan báyìí ni nǹkan kan náà ni ó máa jẹ́ word àbí guide ẹ̀ yóò máa sọ fún pé pàṣẹ báyìí o àbí má pàṣẹ báyìí o ní àlùmọ́láhà ńbo ní wa ńbo làǹfààní wa fún ẹni yìí gbogbo ẹni tọrọ òun ló jẹ́ ká anabi sọ̀rọ̀ sọ́là mo wulẹ̀ má fi lọ anabi ò fi lọ pé ṣé ká bọ̀ ta anabi sọ̀rọ̀ sọ́là mo ló ní bá àwù ẹmu lọ jẹ lọ ta torí pé anabi rí pé ibi tí ó wù yìí kọ̀sá kò sí kọ̀sá nfààní ń bẹ ọ̀nà tí ó wàá fi jàǹfààní fóun náà anabi ò pé ẹ lọ́ọ́ kó rẹ̀ wá fi mi kí n kó sápò fa arúsálà sámẹ́ni ilé yìí lọ́lọ́ kó owó rẹ̀ fún un nígbà wa ń náwó owó ìbọn bá ná tán kó tó kú tọ̀ bí ọba ti ná tán tó fi kú àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n bá ìkí ọba kú torí náà ara kọ́ ìdá sẹ̀ríà nìyẹn pé tasọ́rù kò rọ́ọ̀ì fẹ̀rọ̀ọ̀ì yamanu pọ́n bẹ̀lmọ̀sílà àwọn àlùfáà tó wà múnú kọ́ ìdá yìí pé tọ́yì tasọ́rù kò yà ń àwọn tí wọ́n ń darí ṣé ntí wọn náà máa ṣe ntí wọn máa gáìdì wọn ni pé ah interest mi ń bẹ ń bì wọn nínú òkú تصرف rọ̀ọ́yà منوط بعدم المفسدة منوط بعدم المفسدة. adami mafsada kìí ṣe pé ní tí wọ́n fẹ́ ṣe ó wò pé ah, ó wúlò fún mi ní tí ó wò ní pé ta ni mo fẹ́ nílà torí náà ni sẹ̀rí àti ní kọ́dà bí wọ́n bá kọ́lé tiẹ̀ <laughs> ọ gbọ́dọ̀ wá ní ẹ bá omi tí máa dà sórí yìí ilé mi ẹ̀kọ́ sẹ́nu ọ̀nà ẹbí mi mo nílẹ̀ mi ibẹ̀ ibi tó bá wù mí mo lè àbí ọwọ́ ra kí ni gbùgbùgbù tí wọ́n máa fi tan náà lista tí wọ́n máa tún èfi ìwọ́ máa tan náà ọwọ́ ní ẹbí mi mo nílẹ̀ mi fóun náà lọ́wọ́ lórí ilẹ̀ mi mo gbé sí ọwọ́ agbẹnu rẹ̀ sí ẹnu ọ̀nà tiẹ̀ gbogbo ilé ìṣẹ̀rí akọ̀ torí pé tàtọ́rọ̀ fọ̀rọ̀ ayé àmàlú tó bí alimọ̀tàdà kìí ṣe pé mọ́sálà àti ẹnìkan lọ́ọ́ máa rò tí wọ́n bá fẹ́ ṣe nǹkan ọ́ máa wo ta lọ fẹ́ ní lára torí pé bí ẹ̀tọ́ tiẹ̀ wọ́n ní gbogbo bí ẹ̀tọ́ tiẹ̀ parí sí ibẹ̀ ń tẹ lómi ti bẹ̀rẹ̀ wọ́n bá ah, tó gbọ́ ayé ní ọmọ àwọn gba ntọ́ tẹ̀mí lọ́rùn mo ṣe wọ́n náà lọ́ọ́ ṣe tiẹ̀ òun kà ń kó ní gbádùn ayé mọ́ bí wọ́n bá kọ ẹnu èéfín ọ̀nà tiẹ̀ òun náà wá nǹkan mí bọ́yá tọ́ílẹ̀tì tiẹ̀ náà lòun náà fi ọ̀dà omi rẹ̀ kọ́mọ ebe ẹ̀bẹ́ mi mú nílẹ̀ mi kọ́mọ sàn lọ ilé tiẹ̀ náà òun ní sẹ̀rí àwọn fààyè gba gbogbo orú nǹkan bẹ́ẹ̀ káwa náà sì kọ́lọ́n kí ó ṣe lílo rẹ̀ kó ṣe ní rọrùn fún wa ọba mo rò a jókòó ń síra Umdatul Ahkam àbí láti two thousand and eight ọdún kẹjọ náà ni ọlọ́run ti wà ní kí ìparí rẹ̀ kọ́ wáyé lónìí kó sojú gbogbo àwọn tá a jókòó yìí ọlọ́dọọlọ́ alhamdulilayi rabbil alamin lẹ́ẹ̀kan tí ọlọ́nkọ́mọ́sá àgbàwá kẹ́ alimami al-Maqdisi ni wọ́n ṣe tíra ńláńlá yìí táwa ń kà látàtúnkà láti bí ọdún mẹ́jọ gbogbo táwa náà wá gbọ́n bẹ́ẹ̀ ọlọ́nkọ́mọ́sá àgbà wúlò fún wa wọ̀ kọlọ̀kọ̀ jẹ́ ká lò ó káfí sórí rẹ̀ láyé àti lálùkìyàmà صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ان شاء الله تعالى ترى ميكي ابا سمو يودي يا وي ان شاء الله تعالى gẹ́gẹ́ bá ti mọ̀ Ọlọ́run kọjá lẹbi àtàlàfi ara òní ní ọjọ́ kejìlélógún oṣù ṣàbáàdì tí ń túmọ̀ pé bóyá ń jọ mẹ́jọ láàmú retí oṣù lálẹ́ ìjọ mẹ́jọ òní tí ọmọ ẹ̀jẹ̀ twenty nine àbí kó sì jẹ́ ẹjọ́ kejì rẹ̀ tí ọmọ ẹ̀jẹ̀ thirty pọ̀ gẹ́gẹ́ bí rírí oṣù òní ni ọjọ́ kejì lé ní ogún kọlọ́kọ́ mọ́ta àti ọmọ ògbà torí náà kò ní sí dárúsù ní sunday tí ń bọ̀ àwẹ̀ ó ti máa yóò ti inú kọjá pé jọyìn ní àwẹ̀ kọlà àbọ̀kọ̀tún là kọlọ́kọ́ mọ́ta àti alẹ́ ní àtàláfíà wọn gbọ̀gbẹ́ bí mo ti ṣe ládéhùn insha allah ta'ala tó bá dẹ́yìn àwẹ̀ tíra mi ti àbá tún mú pẹ̀lú ìgbọ́lọ́ máa ti wó kalẹ̀ kì í sì bí kẹ́ gbọ́ ọ̀rọ̀ kó ṣe ìrọ̀rùn fún wa lẹ́ni tó bá ti bínú àwẹ̀ gẹ́gẹ́ bá ti máa ṣe tafsirul Qur'an al-Karim òun là máa ké nú àwẹ̀ òun mo fi ní dárúsọ dẹ́yìn àwẹ̀ pẹ̀lú ìgbọ́lọ́ ayé Qur'an ké gẹ́gẹ́ bíi àkọlé níbi ẹ̀kọ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam gbogbo tó bá jùlọ àwẹ̀ màláìka jìbìrì lọ àmà wá bá yatadarasuhu al-Qur'an wọ́n jọ máa tọ́ al-Qur'an nínú ìgbà tó yẹ kí wọ́n máa tọ́ al-Qur'an kọ́ máa gbọ́ oṣù Ramadan kọ́lọ́kọ́ mọ́ta ṣe wọn fẹ́ ní kọ̀ọ̀kan wa tó bí ó ti jẹ́ nìyẹn tafsiru tọdún yìí insha Allah ta'ala masjid Umar ló ti wáyé fáwọn àtàbà lọ ilẹ̀ ibẹ̀ náà láti ń ṣe dárúsù tẹ́lẹ̀ mọ́sídìí Umar bin Khattab ní kóńtù dárúsù insha Allah ó sì ti ká padà sí dárúsù lẹ́yìn àwọn ìlú náà insha Allah ta'ala wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi. aha.